الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى والصلاة والسلام الأتمان الأكملان على خير الأنام نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين معاشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته شكفوا الواوى أما الله أجل جقششوا الله أترى لكم كي يفون جشن لا محمد عليه الصلاة والسلام إليني تراواتي غوني عرائي وزاد المعاد في هدي خير العباد للعمام الألامة محمد بن أبي بكر المعروف بابن القيم الزرعي الدمشقي عليه رحمة الله أقولتي أو àwọn أناني òun náà أو ọ̀rọ̀ nípa àwọn aṣọ محمد عليه الصلاة والسلام توه فصل في ملابسه صلى الله عليه وآله وصحبه وسلم نبتي عدي نبيار الماوة ونني ولبس القميص وكان أحب الثياب إليه وكان كمه إلى الرسول يعني جشن محمد وقميص كنا بين قميص هنا ني أسطوني أبا وتي أتسي الرداء إتي أدبرا بأشعبرا ẹ̀rí pé àwọn akéèsì kan pé ó ṣe ọlọ́run bó ṣe bá àwọn ìjọ rẹ̀ aṣọ tán wọ̀ púpọ̀ jù òun náà láṣọ àdàbòrà wọ́n ro kà sísàlẹ̀ wọ́n dà kan bòrà ṣùgbọ́n ó ṣe ọlọ́run ó padà wọ kọ́míìs kọ́míìs òun ni gbogbo aṣọ táwọn wọ̀ lónìí bùbá ni jàlábíà ni gbogbo aṣọ tí yẹn sá ti ń yọ apá ń bẹ̀ tí ó sì ní ọrùn láti rán òun náà ń pè ní kọ́mìs. ìmọ̀ wa ni wọ̀kánà àhábàṣíyábí ilé kọ́dà òun ni ànábì nífẹ̀ẹ́ sí jù ó fẹ́ràn rẹ̀ ju omi lọ nínú àwọn ará aṣọ wọ̀kánà kúmúhú ìlà rúṣọ̀tù tó bá sì ràn apá yẹn kéé ju ọ̀rùn ọwọ́ lọ báyìí àkíyèsí níbi eléyìí òun ni wípé gbogbo aṣọ ń ṣe ọlọ́run tó bá wọ̀ tó ní apá báyìí tó yẹ kí wọ́n ràn tó lápá apá rẹ̀ ju ọ̀rùn ọwọ́ lọ apá rẹ̀ kì ju ọ̀rùn ọwọ́ lọ ló fi jẹ́ pé kápá aṣọ kó máa tayọ ọ̀ràn ọwọ́ kìí sí ìlànà òjíṣẹ́ ńlá Muhammad yàtọ̀ sí ṣòkòtò tí ò gbọ́dọ̀ tayọ kókósẹ̀ èyí tó ṣe pé ìlérí tó le ọwọ́ lórí ẹ̀ ìpè gbogbo ẹni tí aṣọ rẹ̀ báyìí tayọ kókósẹ̀ inú náà ni o inú náà ni o òjíṣẹ́ ńlá Muhammad ló tí sọ̀rọ̀ yọ̀kan tí sọ̀rọ̀ méjì tí sọ̀rọ̀ mẹ́rin tí ì mẹ́wàá láwọn ahadith kọ́dà bó ń ṣe ọlọ́run bá rí àwọn tó wọ̀ kásòkòtò rẹ sókè káṣọ rẹ sókè gbogbo ní tẹ̀yìn bá ti wọ̀ tó bá ti tayọ kókósẹ̀ ìlérí le lórí ilé bákan náà òun náà ní aṣọ kọ́mọ tayọ ọ̀ràn ọwọ́ ó tẹ̀lé pé eléyìí ọ̀rọ̀ tiẹ̀ ò le tó ti ẹsẹ̀ ti èyí tí èèyàn máa ń wọ̀ tí máa dé kókósẹ̀ ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ mọ̀ wípé hadiyu nabi ìlànà òjíṣẹ́ lá muhammad aleyhi salatu wa salam òun ni pé ọwọ́ náà kìí tayọ ọrùn ọwọ́ wọlébìsẹ̀l jùbà wọn ànábì tún wọ jùbà àti sàlàyé tí ń jẹ́ jùbà òun náà ni aṣọ pàkìtì téèyàn máa wọ̀ tí ìlà láàrin tó ṣe pé wọ́n pa ẹnu rẹ̀ pọ̀ pàápàá jùlọ irú rẹ̀ náà ó pọ̀ nísìnyí bóyá nù òtútù àbí nù bóyá pàápàá jùlọ nù òtútù wọ́n sì máa wọ̀ láwọn occasion bóyá gbàtà máa ń ṣe ayẹyẹ kan tí wọ́n wọ̀ lé òkè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn náà pè ní jùbà. والفروج وهو شبه القباء النبي تنوى شوكا تنقيني فروج أصو ننقيني فروج إلينا أفنجو جوبي بي جاكيتي سيمانري àbí ká pè ní kóòtù bí aṣọ kóòtù ṣe máa rí yẹn wọ́n wá gún àyà rẹ̀ ìmọ̀ sílẹ̀ wọ́n fi bọ́tìnì sí i irú àwọn tí wọrú eléyìí lọ́pọ̀lọpọ̀ òun náà làwọn ará mísírọ̀ ẹ̀rí tó ṣe pé aṣọ yẹn yóò wà báyìí aya rẹ̀ ó fẹ̀ so yóò sì ní bọ́tìnì yóò wá gùn wálẹ̀ ọmọ wa ń lápá náà tí ìmọ̀ ọ̀fẹ́ eléyìí náà pè ní alfarouj apá rẹ̀ sì lè má fẹ̀ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ wọ́n máa ń wọ̀ aṣọ ni wọ́n ní wàhúwá ṣubú alkọ̀bá olóhùn náà jọ kọba alkọba wọn ní farouj ọjọ kọba alkọba òun tiẹ òun gangan la lè pè ní bíi jacket àwọn sanwó jù òun náà ní bóyá bí àwọn ará libya aṣọ kékeré tí èjù báyìí lọ tí ò ní lápá púpọ̀ tí wọ́n ṣe wá wọlé aṣọ òun ìwà gùn púpọ̀ ìyàtọ̀ láàrin farouj àti kọba nìyẹn wọn ló ń ṣe ọlọ́run ọba ó tún wọ eléyìí náà wal farrujiya farrujiya yìí òun náà ó tún súnmọ́ra wọn ẹ̀rí òun tún súnmọ́ra wọn irú farruj òun súnmọ́ òun eégún tó farrujiya kìí sì fẹ̀ tó àwọn ìran aṣọ yìí náà bẹ lónìí ọ̀kan jọ bíi coat ọ̀kan jọ bíi jacket ọ̀kan jọ bíi kóòtù náà bọ̀tò ń gùn wálẹ̀ gbogbo eléyìí wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ọba wọ̀ ẹ̀rí wàlábí sàlùkọ́bá àìbọ́n wọn lọ wọ kọ́bá náà gbàtàn fẹ́ sàlàyé farouj bíi kóòtù wọn jọ kọ́bá wọn ni àti kọ́bá náà ó wọ̀ ẹ̀rí ìyẹn ni pé ó wọ tó ní ṣe gbogbo aṣọ yìí kì í ṣe aṣọ tí àwọn lárúbáwá tí wọ́n ń wọ̀ nígbà náà ṣùgbọ́n látara pé àwọn aràn kan wọ̀ wọ́n ra wọlé wọ́n ṣe gbogbo ẹ̀ látara wípé ìṣòwò àti wọ́n àṣepọ̀ tó bá sì rí ànábì náà bóyá wọ́n rà àbí wọ́n bùn wọn ó ṣàtìrìn ilẹ̀ kó tiẹ̀ wọ́rí torí àwọn àlàyé kan bẹ ipá sọ bẹ ànábì wọ̀ kò wọ́jẹ̀ kan lọ kò sì wọ́ ọmọ àmọ́ kéde pé sọ́sẹ̀ ẹ̀wọ́ náà kí ló dé tí o fi wá wọ ọmọ eléyìí hàn tó bá débi ìfọ́síwẹ́wẹ́ àlàyé ọ̀rọ̀ lè máa wáyé lórí ẹ̀ èyí tí olùmọ̀ wa ká mọ̀ òun ni gbogbo ìran aṣọ tí ẹgbà wá wá ìkúnṣe ọlọ́run ọba ó wọ̀ olùmọ̀ wa ní wọlábìsàfìsàfẹ́rí jubatan dọ́yíkọ́tà alkumain. wọ́n ní ní ìrìn àjò ó wọ aṣọ júbà aṣọ júbà ìwúra ní máa sábà tíìkì máa nípa wọ́n máa sábà wọ̀ bí aṣọ òtútù wọ́n ní apá rẹ̀ méjèèjì ó fún ìmọ̀ tíìkì tí wọ́n máa wọ̀ lé aṣọ lókè wọ́n ní nígbà tó wà ní àjò ó wọ̀ bákan náà wàlábísà àlìzáàrọ̀ wàlúwẹ̀dà ó èyí tá a sọ pé kọ́mà al-izar wàrídà al-izar òun lè ti yàn ró sísàlẹ̀ àrídà òun lè ti yàn máa ń dà sókè èyí tó fi tẹ́lẹ̀ ìfirọ̀rùn láti fi júwe lónìí òun náà ní bí aṣọ àwọn tí wọ́n ń gbé ara ní tí wọ́n dà kan bo òkè tí wọ́n wọ̀ kan tí wọ́n ro kan sísàlẹ̀ irú eléyìí la sọ pé òun ló pọ̀ jù ló kọ́mọ́ jù gẹ́gẹ́ bí oríṣiríṣi ẹgbà wá tó wà qala al-Waqidi <clears throat> ọ̀kan nínú àwọn kọ̀tàkọ̀tà ìgbà tí wọ́n ń júwe oníkànnà rìdáhùhù rìdáhù aṣọ tòkè tànàbí máa ń wọ̀ wà búrúdùhù àti búrúdù rẹ̀ ọ̀rọ̀ ń bọ̀ lórí búrúdà ìyẹn ni aṣọ tí dàbò ara tòkè ti sálẹ̀. طول ستة أذرع في ثلاثة وشبر ومن إنجوي بولوتو أري بولوتو بولوتو ọwọ́ mẹ́fà tàbá wọn ó sì tún tó kéèyàn wọn ọwọ́ ní òdiwọ̀n azerol òun náà ní bóyá èèyàn wọn ní ọwọ́ báyìí èèyàn tí wọ́n wọ̀n ní ọlọ́mọkàdé òdiwọ̀n tí wọ́n fi wọ̀n nǹkan gbà náà ń ṣàlàyé bó o ní èyí tó kìíyàn náà bó o ní fẹ̀tò aṣọ ànábì ti wọ̀ sókè wà ìzáròrò bẹ́ẹ̀ ni èyí tí máa wọ̀ sísàlẹ̀ ní nẹ́sìgì Oman èyí tó ṣe wípé láti ilẹ̀ Oman ni wọ́n ti hún wọ́n ti hún òun náà arba'ata adúrò òun ètò sísàlùkè tótókè tányányá òun ojú ọwọ́ mẹ́rin lọ àti bí ọmọ kà díẹ̀ fi arúgbìn zira'aini wa shiburi ní gúngún òun lélẹ́yìí ṣùgbọ́n ní fífẹ̀ kejú ọwọ́ méjì àti bí ọmọ kà lọ eléyìí ó tún sọ àlàyé níwọ̀nba. So, nípa àwọn ìran aṣọ tànàbí wọ ní ṣókí orin ilẹ̀kùn ànàbí wọ aṣọ alápábá yìí ọ̀dájú ikú sì wọ ìta dàbọ̀ra àtàwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan míì bíi àwọ̀lé òkè èyí tí yẹn tún wọ̀ tí tóbi jẹjẹrà tí fẹ̀ níwájú àti èyí tí yẹn tún wọ̀ tí ní bọ́tì níwájú ṣùgbáyà rẹ̀ ó fẹ̀ tó dà gẹ́gẹ́ bíi kóòtì èyí tí a mọ̀ sí farouj àbí tó jẹ́ kọ̀bá èyí tó ṣe pé èèyàn tún lè wọ̀ bíi lónìí wọ́n fi ń wọ̀ bíi ọ̀ṣọ́ ni aṣọ kékeré kéjù báyìí lọ kọ́dà àwọn àṣìṣe sí àwọn ará Libya àwọn èèyàn náà ń wọ̀ bíi báyìí ní Haúsá dáadáa tí wọ́n ṣiṣẹ́ sí ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ òun èdè bọ́tìnì ẹ̀ wọ́n kàn wọ̀ ọ́ lókè wọ́n fẹ́ jọ bíi jákẹ́ẹ̀tì gbogbo eléyìí ni ẹgbà wa wá ń ṣe ọlọ́run ọba wọ̀ alayhi afdalu salati wa azka at-taslim bíbá iná ni àdúró lè ní inshàlá ta'ala ìtẹ̀síwájú tó máa wá lábẹ́ faslun fi malabisihi sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallam. اللهم إنا نسألك هداك وجعل عملنا في رضاك اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات اللهم اغفر للمسلمين والمسلمات الأحياء منهم والميتين اللهم إنا نسألك حسن الختام اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك العفو والمعافاة في الدنيا والآخرة